àdúgbò omi àdìo ni mo wà ní agbègbè wáyà àǹkebù nàìjíríà wáyà àǹkebù lọ́dọ̀ bàbá wa àgbà òṣèré bàbá wa báwo ẹ ṣe ń wojú bàbá àwọn yóò ti mọ bàbá wa bàbá wa Musiliu Dasọ Fújó tá a tún máa ń pè ní jogun omi tẹ̀mí olùkọ́ àgbà mọ̀ sí èṣù bàbá wa ẹ̀ tí ẹ̀ bá wa kí àwọn aráalé tí wọ́n ń gbòòrò yìí. Ah, mo kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí yín tológun tológun mo kí ìlọ́kùnrin mo kí ìlóbìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ mà ṣeun púpọ̀ ẹ ṣe ẹ kú ìfẹ́ wa tẹ́ ẹ ní o ọlọ́run aláwùrà kò ní pa náà fẹ́ náà ẹ ṣe é púpọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí o. <laughs> tó bàbá wa náà nu o àwọn ni wọ́n ń gbà wá lálejò mo sì kọ́kọ́ fi àsìkò yìí tọrọ gáfárà lọ́wọ́ ọgbẹ̀yìn tẹ̀ ń wò wá ń á rí i pé bíi ẹ̀ẹ̀mẹ́ta ilé aya wa ń wa kúrò lójú ojú ìlà ẹ̀rí náà mo fi máa ń pè fáwọn èèyàn pé ẹ jẹ́ káwa náà ó dìde ìwọ̀nba irinṣẹ́ tá a nínà la fi ń ṣe ètò àfẹ́ kí àṣà wa àti ìṣe wa àti ìtọ́lẹ̀ Yorùbá kó parẹ́ ni a rí i pé ìtì bẹ̀rẹ̀ ìtàn sísọ gan ní tààràtàrà lórí ìkànnì ìtàn Yorùbá a rí i pé lánàá mo wà lọ́dọ̀ bàbá wa Fẹ́mi Ògúnyẹmí tí o gbà ń pè ní ológbùrú àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá ni wọ́n mo ti wá wà lọ́dọ̀ àgbà òṣèré ní ilẹ̀ Yorùbá bàbá wa ẹ̀ tiẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀mọ́ lúwo gan ní gan bàbá wa ẹ ṣeun mo dúpẹ́ pé mo gbà yín lálejò sí ibi táwọn náà ti ń tún dọ́gbọ́n pawọ́dà. <laughs> inú inú oko wa láti wá bá àbá wa àgbẹ̀ tààràtààrà ni bàbá wa. <laughs> Ah, ìlú ẹ̀gbá ni a ti bí mi. ẹ̀gbá ni bàbá mi ní ìlú abẹ́òkúta hmm. àti ìyá àti bàbá mi ìlú abẹ́òkúta ni àti bí mi. Hmm. ọmọ abẹ́òkúta ni ìyá àti bàbá yín ọmọ abẹ́òkúta ni wọ́n bàbá wa ẹ fẹ́ wa fi èdè ẹ̀gbá kí àwọn ará ilé ẹ jẹ́ káwọn èèyàn àkí ló ṣe mí tí ní sẹ́gbà. ayé bá a bá a nígbà tó jẹ́ pé ibẹ̀ náà ti bí mi hmm. àti ya àti bàbá mi ọmọ Abẹ́òkúta ni wọ́n. èmi náà tẹ́lẹ̀ ń wò yìí abẹ́yàn bá tiẹ̀ wù ká pẹ́ lájò tó a gbọ́dọ̀ gbàgbé ilé hmm. ẹ̀yin tẹ̀ gbà mo kí yín níbẹ̀ yẹn o mo kí yín tẹ̀sọ̀ tẹ̀sọ̀ mo kí yín tológun tológun o ẹ kú àyè ibẹ̀ o ẹ kú ìlú o kò ní bàjẹ́ o fún ẹ̀yin tẹ́ bá tó ń darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí i àlejò mi pàtàkì nírọ̀lẹ́ tòní lórí ètò ìtàn Yorùbá ẹni bàbá wa Musiliu Dasọ Fúnjó tá a máa ń pè ní Jogun Omi àgbà òṣèré ni wọ́n nínú àwọn tó tó wá jẹ́ alátìlẹyìn olùkọ́ àgbà kódà ìgbà tí ètí ìmọ̀ bàbá wa yìí ni wọ́n á pè mí wọ́n á bá mi sọ̀rọ̀ bàbá wọn náà làwọn gbà ní àlejò bàbá tá a bá wá ń béèrè báwo la ṣe bí yín báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ káwọn aráalé ó mọ̀ nípa yín bàbá wa. ẹ ṣeun mo dúpẹ́ ní nǹkan bíi ọgọ́ta ọdún sẹ́yìn ọgọ́ta ọdún sẹ́yìn <laughs> bàbá wa ti lé ní sixty years. <laughs> ní abúlé <laughs> ní abúlé kan tí a ń pè ní sẹ́ríkì abúlé sẹ́ríkì. bẹ́ẹ̀ ni hmm. ó súnmọ́ ọjà tí a pè ní alábàtà ní agbègbè ọ̀dẹ́dá níbi hmm. hmm, tá a ti bí mi nù. No Ah, bàbá mi ni aziz Adásọfúnjó nígbà tí ìyá mi náà jẹ́ Sáràtù ah, Olúdọlámú Adásọfúnjó hmm. ibi tá a ti bí mi nu o abúlé la ti bí mi o. abúlé la ti bí yín àbáyá lẹ́yìn tó fi wá yẹn ṣe àgbẹ̀ ẹ bàbá bò lẹ́sẹ̀ wá lọ iléèwé. ẹ àti ẹ fi bẹ́ẹ̀ lọ iléèwé ọ̀hún tààrà àmọ́ kò sọgbọ́n bí a ti lè ṣe ká má gba iléèwé kọjá hmm. nígbà tí mo kọ́kọ́ wà ní èwe òun iléèwé tó wà lẹ́gbẹ̀ẹ́ abúlé wa ni mo lọ àgóòdò ni à pé ibẹ̀ ní community àgóòdò ibẹ̀ mo kọ́kọ́ lọ àmọ́ ẹ̀gbọ́n ìyá mi ó wá wá sí abúlé wa láti wá kí àwọn òbí mi bí wọ́n ṣe wá ń padà lọ èkó ni mo ní à ẹ wo èmi ọba yín lè kó eré wọn pé àwàdà ni bí mo ṣe di èrò èkó rèé èkó ni wọ́n mú mi lọ́ọ́ bẹ̀rẹ̀ iléèwé ní àgọ́ ìjàyè methodist school ní èbúté mẹ́ta ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iléèwé ní ọdún 1960 èmi náà wà lára àwọn èwe wẹẹrẹ tí wọ́n kó sí ẹ̀gbẹ́ títì níjọ́ tí orílẹ̀-èdè yìí gba òmìnira tí à ń ju àsíá sí àwọn bàbá wa Awólọ́wọ̀ ńgbà náà bó tiẹ̀ yẹ pé a lè má mọ̀ túmọ̀ tá à ń ṣe tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo wà nínú àwọn tó mọ̀ sí Nàìjíríà lọ́wọ́ lọ́dún náà. tó ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wò wá nílé mo kí yín lẹ́ẹ̀kan sí i àlejò mi lórí ètò ni bàbá wa Musiliu Daso Funjo tí gbogbo èèyàn ń pè ní jogun omi tẹ́mi máa ń pè ní èṣù bàbá wa tábà ah. wá béèrè ẹni ẹ wà lára àwọn tó mú àsíá dání nígbà tí a fẹ́ gba òmìnira hmm. tàbá wò ń gbà náà káàtẹ̀ kọ́fì bẹ̀ ń wọlé bàbá wa orílẹ̀-èdè nàìjíríà nígbà náà àti ní àsìkò yìí bóò ló ṣe rí ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ẹ́ ara ah, wọn. ó jìnnà síra Hmm. ó jìnnà púpọ̀ púpọ̀ hmm. sí ara wọn hmm. ìdí ni wípé àjẹyó àti àjẹṣẹ́kù ni à ń jẹ ńgbà náà kò sẹ́ni tó mọ ìyàn kò sẹ́ni tó mọ ebi àwa tá a jẹ́ kéékèèké ńgbà náà gan-an mọ̀ mo rántí ńgbà táwa wà ní kékèké. owó oúnjẹ wa kọ́bọ̀ ni kọ́bọ̀ ni wọ́n ń fún wa lówó oúnjẹ nínú kọ́bọ̀ yìí a tún tọ́jú èèpìn ní ń bẹ̀ pamọ́ torí àlè ná kọ́bọ̀ ọ̀hún tán nígbà tó yá wọ́n ní kọ́bọ̀ òyò wa mọ́ ń fún wa ní kọ̀ọ̀kan àbọ̀ torí gbà yẹn kọ́bọ̀ méjìlá ní í ṣe sílè kan tó jẹ́ kọ́bọ̀ mẹ́wàá lóde òní nàìjíríà máa da ń gbà náà o hmm. nàìjíríà máa da ó máa rọrùn o àmọ́ pé báyìí ni ó padà rí o ó <laughs> dáa púpọ̀ ń náà. tó bàbá wa Musiliu Dasọfúnjó àgbà òṣèré ní ilẹ̀ yorùbá àti lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n sì gbókìkí wọn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àwọn ni àlejò mi lórí ètò ìtàn Yorùbá bàbá wa ṣé àtìyá àti bàbá yín ọmọ Ẹ̀gbá Abẹ́òkúta náà ni wọ́n. bẹ́ẹ̀ ni ọmọ Ẹ̀gbá ni wọ́n ṣe. gẹ́gẹ́ bí òṣèré báwo ni ọ̀rọ̀ ẹ ṣe di òṣèré tẹ́ wá ah, gbajúmọ̀ di òní. ìtàn ńlá ni hmm. mo lè fi gbogbo ẹnu sọ pé àtọ̀ eré ni wọ́n fi bí ẹṣin. Hmm, àtọ̀ eré nítorí pé bẹ́ẹ̀ ni torí bàbá bàbá mi òǹkọrin ni hmm. òṣèré ni gbajúgbajà sì ni ní àkókò náà gbogbo àwọn bàbá tiwa tí bàbá náà sì bí pátápátá làwọn náà ṣiṣẹ́ yìí ń gbà yẹn orúkọ tẹ̀mí ń jẹ́ lónìí tí mo pè ní adáṣọ fúnjò yìí alàjẹ́ ni fún bàbá bàbá mi. alàjẹ́. bẹ́ẹ̀ ni hmm. sanusi gan ni bàbá òun jẹ́. sanusi èyí ni pé mùsùlùmí ni bàbá yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mùsùlùmí lẹ́yìn náà bẹ́ẹ̀ ni ẹ̀sìn mùsùlùmí ò di eré bẹ́ẹ̀ ṣe ẹ múra bíi babaláwo bíi olóògùn ẹ ṣe gbogbo hmm. ẹ. ṣe rí àwa òṣèré hmm. ó máa ń nira fún wa láti jẹ ẹlẹ́sìn kan hmm. torí pé gbogbo ẹ̀sìn náà látọ̀wọ́ gbogbo ẹ̀ la máa yẹ̀wò gbogbo abádébi eré bí mo ṣe wà yìí kò sí tẹ́ ẹ ní kí n ṣe tí n ò lè ṣe. Hmm. bá a ṣe ń wò mí yìí o bí mo yá mùsùlùmí tẹ̀ ń wí díkìn ni mí nílé ìjọsìn mi o ah, ah. ní chọ́ọ̀chì bẹ́ẹ̀ ni ní eh. chọ́ọ̀chì tí mò ń lọ díkìn ni mí o eh. bẹ́ẹ̀ ni ah, bàbá wa ń gbà yín bàbá bàbá mi tó jẹ́ olórin yẹn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ tiẹ̀ lèmi bá jí hmm. ìdí nù tó fi jẹ́ pé ìdí iṣẹ́ yìí ni mo yà sí ìdí tórúkọ ń fi wù mí gan-an nù pé èmi gangan adáṣọ fúnjó ni wọ́n máa jẹ́. Hmm, adáṣọ fúnjó ẹ wá gbé orúkọ orúkọ ilé yín ìdílé yín àtògbó ilé yín ẹ gbé ga tó bàbá wa fún àwa tá a bá ń wò mí àti lẹ́ẹ̀kan sí i mo tọrọ gáfárà lọ́wọ́ gbà wá tá a ti ń wò mí tẹ́lẹ̀ á wípé bí ẹ̀mẹ́ta la wá là ń lọ la wá là ń lọ ẹ̀yin tẹ́ bá wò wá èyí náà lè máa bá wa ṣí ààrẹ fáwọn èèyàn káàkiri ẹ máa bá wa jù fáwọn èèyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bàbá wa Musiliu Dasofunjo tí wọ́n jẹ́ àgbà òṣèré ni à ń gbà ni wọ́n ń gbà wá lálejò torí pé nínú oko wọn láti wá bá wọn àgbẹ̀ tààràtààrà ni bàbá wa bàbá wa à ń bọ̀ lórí pé bò lẹ́sẹ̀ di òṣèré orí ìtàgé ibẹ̀ ni à ń bọ̀ ẹ máa bá a bọ̀ bàbá wa. ohun tó wàá mú mi di òṣèré orí ìtàgé náà ni pé nígbà tẹ́mi ti wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ níṣẹ́ òun ti wù mí nígbà tó jẹ́ pé àjẹbí yìí náà ni hmm. gbogbo eré ìparí ọdún tí a máa ṣe nígbà náà níléèwé wa kò séyìí tí n wòye kópa ńbẹ̀ yìí tí ẹ lè gbàgbé nígbà tí a ṣeré ìtàn Joseph èmi gan-an ni mo kó ipa Joseph nínú eré òun nígbà náà hmm. ìgbà náà orin là máa fi sọ̀rọ̀ nínú eré ńgbà náà wọ́n pe àwọn bàbá wa tí a bá ń diṣẹ́ tíátà wọ́n pè ní opera òun là máa ṣe ń gbà yẹn Jósẹ́fù wá wá ní bí mo fẹ́ rí ọ o wá ní mo fẹ́ èmi máa nìyí ò bàbá mi ìwọ ló sáà ń pè torí mo gbọ́ ohùn rẹ o kíkankíkan láti ìbẹ̀rẹ̀ eré dé parí orin la fi máa bára wa sọ̀rọ̀ hmm. nígbà tó wá di pé èmi náà tó wá dàgbà tí mo tó júbọ́ mo wá pinnu pé mo fẹ́ di òṣèré. ẹ fẹ́ di òṣèré. bẹ́ẹ̀ ni hmm torí pé mo gbé àdúgbò àgbókojó nígbà tí mo ń kọ́ iṣẹ́ gbẹ́nàgbẹ́nà iṣẹ́ gbẹ́lẹ̀gẹ́ àwọn agbẹ́gilére. kápẹ́ńtà gidi kápẹ́ńtà àwọn mọ̀ nípa gbogbo ẹ̀ṣọ́ ilé àti bá a ṣe kàn yí ilé gangan. <laughs> bẹ́ẹ̀ ni torí pé méjèèjì ni mo kọ́ lákọ̀ọ́yé tó sì yé mi dáadáa. Hmm. nígbà náà ni mo wá ń rí àwọn ẹlẹgbẹ́ mi kan tàbí kí n pé àwọn ẹ̀gbọ́n mi kan tí àwọn máa ń ṣeré ládùúgbò ó wù mí àmọ́ mo jẹ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ mo wá ní sùúrù mo rí i pé mo gbà yọ̀dá báyìí ọlọ́run wa bá mi ṣe ọ̀kan nínú àwọn bàbá náà ah, olóògbé adéwálé irinfọlámi kọlọ́run kó fọ̀run kẹ́ wọn àwa jọ gbé inú ilé kan náà ní abẹ́bì bí mo ṣe pè wọ́n nù pé ẹ̀jẹ̀ adá tíátà sílẹ̀. abẹ́bì lúwo ni abẹ́bì wà. abẹ́bì nílùú ìbàdàn yìí náà ni níbàdàn tá a wà yìí náà ni lókè páàdì ń bẹ̀rù náà lábẹ́bì wà. ọmọ ìbàdàn láàpẹ̀ yín bàbá wa ẹ ti kú ọ̀lẹ́gbà. ìbí tèmi fi máa pèrè àmì lọ́mọ ìbàdàn fáwọn èèyàn nù. ẹ pẹ̀ fún wa bàbá. wọ́n sì mọ ní ọ ṣe péré lọ́mọ ìbàdàn ìbàdàn mo ti wà ń hmm. ni èmi pẹ̀lú olóyè Erinfọlámi Adéwálé làwa jọ lọ sí ọ̀dọ̀ ẹlòmíì tí a tún pè ní ọládèjì adérẹ̀mí àwọn náà olóyè ni wọ́n lónìí kára ó léwu bàbá bàbá wa wọ́n ti di olóyè tìmí ti ìlú ẹdẹ lónìí ọmọ ìlú wo làwọn àwọn náà ní ọlọ́fà iná bàbá wọn ọlọ́fà lẹ́lẹ̀ ń dákọ bàbá bàbá yorùbá àákà ah, sí bàbá náà lágbára ọlọ́run nílùú ẹdẹ. ǹjẹ́ kádà tíátà sílẹ̀ ah, à náà ní ẹ wo kíní ìnira ó ṣòro ṣe kò ní ṣòro fún wa hmm, ẹ jẹ́ ká sílẹ̀ hmm. bá a ṣe kóra àjọ rẹ̀ a jẹ́ mẹ́rin níjọ́ náà tá a dá ẹgbẹ́ òṣèré ọlọ́fà iná sílẹ̀ hmm. àwa ronú orúkọ wo la máa jẹ́ àníká jẹ́ erinfọlámi erinfọlámi ní rárá àníká jẹ́ dèjì dèjì ní òtì àwa wò mọ́ àní ṣe bí orúkọ kan lẹ̀ ń jẹ́ ńgbà tẹ́ kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀ ọlọ́fà iná tẹ̀ ń jẹun náà ẹ jẹ́ ká tún gbé dìde hmm. yóò jì í hmm. pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì bá wa jí orúkọ náà òun ni àwọn wà ń jẹ́ dòní ọlọ́fà iná tíátà group. tó ẹyẹ yẹn wa tá ń wò wá nílé bàbá wa Musiliu Daṣọ Fújó tí gbogbo wa mọ̀ sí jogo omi àwọn ní àlejò wa tàbá sì fẹ́ pé bàbá wa òkèrò tá fi bàbá wa ní plus two three four x zero three three two four five four one twelve òkèrò tá fi pé bàbá wa nu bàbá wa tá a bá wò ó ẹsẹ̀ sinimá kan tó ṣe wípé òkìkí rẹ̀ kàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé jogun omi jogun omi mo wá ní ìbéèrè tí mo fẹ́ béèrè nípa jogun omi. ẹ ó yà. ẹsẹ̀ dọ́dọ̀ mi o nínú eré jogun omi nígbà àwọn sọ fún yín pé ibi tẹ́ ẹ̀ ń lọ yìí o gbogbo tẹ́ ẹ bá rí ń bẹ abẹ̀mí ẹ má dá kankan sí ah. ẹ wá dé bẹ́ẹ̀ ẹ wá rí àbúrò yín tó jẹ́ obìnrin ah. kò sí ẹ̀kẹ́ ẹ dà sí ó yẹ bí akọni ó ẹ pa ni ẹ wá dà sí. ẹ ṣeun ẹ ṣeun tẹ́ ẹ bá wò ó gbogbo ohun tó wù kéèyàn jẹ́ láyé yìí ẹ̀jẹ̀ ó màmá ń wúwo ju omi lọ. Hmm. tí àwọn eléèbó ní blood is thicker than water hmm. tá a bá wò ó dáadáa ohun tá a bá ti pè ní ẹ̀jẹ̀ ni kò sí béèyàn ó ṣe rí táàánú ò ní ṣe é hmm. kò sí bá a ṣe ríra wa tọ́wọ́ wa ò ní wúwo hmm. láti ṣera wa níbi tó bá ti jẹ́ ẹ̀jẹ̀ ni tẹ́ bá sì wo bíbélì gan sọ fún wa pé ọmọ ọ̀dọ̀ náà ó ló fi ọgbọ́n ṣe é níjọ́ náà lọ́hùn-ún ìtàn bá má gbàgbé láéláé wípé ó rí ọmọ ìyá rẹ̀ lógun ó sì pa sójú ogun ṣùgbọ́n ó sàn ohun tó padà ṣẹlẹ̀ sí jagunjagun jogun omi wípé ó dáàbò bo ìbí rẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo wa náà lóde òní tá a bá ń ronú pé a gbọ́dọ̀ dáàbò bo ohun tó jẹ́ tiwa ìbá má rí báyìí fún wa àbá ti lọ wájú jù báyìí lọ ìdí nìyí. bàbá wa eré jogun omi mm. jogun omi ẹ kó pátákótakún bẹ́ẹ̀ sinimá jogun omi ó sì mì gbogbo ìlú tìtìtìtì. Mm bó ló ṣe rí lára yín nígbà tẹ́ ẹ̀ ń ṣe sinimá lọ́wọ́ àti lẹ́yìn ìgbà náà tó pé oko èṣù la mọ̀ yín sí lónìí jogo omi làwọn èèyàn tó mọ̀ yín sí. mo ní láti kí àbúrò mi dáadáa hmm. olóyè ìyáàfin abọ́ládé àníkẹ́ ọ̀bọ̀t hmm. òun gangan ni ẹni tó ni eré yìí gangan hmm. bẹ́ẹ̀ ni òun ni ẹni tó gbé eré yìí jáde èmi kópa jogun omi nínú eré òun ni ṣùgbọ́n ìpèníjà ńlá ló jẹ́ ńgbà tí wọ́n ní èmi ni wọ́n ṣe jogun omi torá àjọ kó ìtàn yìí jọ ni mo sì mọ akíkanjú jogun omi nínú eré yìí ha ṣápá mi ó ka ṣé n ó lè ṣe mo fi gbogbo ara pátápátá ní àkókò yìí mi ò lè ronú ohun míì lákòókò tá à ń ṣe lọ́wọ́ nítorí pé ó wù mí kí ipa mi kí aráyé ó gbà á mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí gbogbo ayé wọn ò wá mọ̀ mí léṣù mọ́ bẹ́yìn bá tiẹ̀ ń pè mí léṣu ó kù sí yín lọ́wọ́ èṣù ní Baba. àmọ́ lónìí mo ti di jogun omi jogun omi bẹ́ẹ̀ ni. tó fún èyí tẹ́ ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa bàbá wa Musiliu Dasọfúnjó tí gbogbo wa mọ̀ sí jogun omi tẹ̀mí mọ̀ sí èṣù ilé wọn ń gbà mí lálejò nínú oko wọn bí mo ṣe sọ mo tọrọ gáfárà torí pàmò èèyàn ti ń bò wá lọ tẹ́lẹ̀ fún bí ọgbọ̀n ṣẹ́jú tó pé kínní bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọjà a rí i pé mo fi máa sọ mo máa ń pè fáyè èèyàn wa yìí pé ìwọ̀nba bí ọwọ́ wa ṣe mọ náà làwọn irinṣẹ́ tà ń lò a rí eléyìí náà ló ń ṣe adínàgbò ògùn láti bẹ̀rẹ̀ ìtàn ní tààràtààrà ṣùgbọ́n yóò di wa lọ́wọ́ láti máa lọ káàkiri a rí i pé lánàá mo wà lọ́dọ̀ bàbá wa Eh, Fẹ́mi Ògúnyẹmí olóògbùrò àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ a rí i pé mo ṣe lọ káàkiri káàkiri náà nìyẹn kò sí nǹkan mi ò bó ni orí pa àwọn àwọn àgbà tó ṣe pé wọ́n ti gba wájú wa tí wọ́n ń bá wa mú àṣà lọ́wọ́ tọ́wá sì dé bá a tẹ̀fí pàwá náà ní olùkọ́ àgbà lónìí lẹ́ẹ̀kan sí bàbá wa mo kí í kú àlejò wa èmi àti bàbá àti jẹun tán nígbà tá a jẹun la torí pé inú oko wọn tá a wà yìí odò ẹja lọ ni lọ́tọ̀ọ́ ọlọ́ lọ́sì mo sì ń bọ̀ ń bẹ̀ bàbá wa èṣù èṣù ní nígbà táwa wà ní kékeré èṣù làwa mọ̀ yín sí <laughs> mo kí ọ akíbọ́lá kasim lẹ́kan láti orílẹ̀-èdè amẹ́ríkà bákan náà mo sì kí bàbá wa ọlábísí àjọṣe àwọn náà ń wò wá lọ́wọ́ láti orílẹ̀-èdè amẹ́ríkà eré èṣù yìí ń jáde tá a fi mọ̀ yín Bọọlụ ọrụ èṣù ṣe jẹ́ ah. ẹ mọ̀ ẹ mọ̀ èṣù mọ̀ èṣù mọ̀ yẹ ah, ah, <laughs> ó dà ó dà ṣe rí nílẹ̀ Yorùbá ń bí àwọn Yorùbá ò gbà pé èṣù jẹ́ ọ̀tá aráyé o hmm. ara àwọn òrìṣà ni hmm. tí kò bá sí èṣù a lè dá mọ̀ hmm. nítorí pé à ń bẹ̀rù ká má bàa kó sí tàkúté èṣù là ń fi ń sá tọ̀ Ọlọ́run lọ. àmọ́ n tó bí eré ń wá ní ọdún náà lọ́hùn nígbà tí iléeṣẹ́ móhùnmáwòrán ìpínlẹ̀ ọ̀yọ́ tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbà yẹn bàbá wa olóyè bọ́lá ìgè kọ́lọ́run kó dẹ̀lẹ̀ fún wọn àwọn ni wọ́n ń ṣe gómìnà fún ìpínlẹ̀ ọ̀yọ́ ńgbà náà àwọn ni wọ́n béèrè fún àwọn eré tó bá lè jọmọ́ ti alákọ̀wé hmm. àwa sì ní eré tá a fẹ́ ṣe tó jẹ́ ògúnlákàyé ọ̀gá wa ńgbà náà wọlé oyèbánjí ló wá ronú wípé ká gbé ẹnìkan kalẹ̀ tí yóò máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹni tó fẹ́ jẹ ọba ní ìlú Ògùn Lákáayé tí yóò á máa sọ ìtàn Ògùn Lákáayé fún ọba tó fẹ́ jẹ bá a ṣe bẹ̀rẹ̀ nu nígbà táwa yan Alhaji lónìí Alhaji ní báyìí Gbọ́lágadé Akínpẹ̀lú ní ogun lákàyé. ogun majek. bẹ́ẹ̀ni hmm. ni èmi jẹ èṣù láàlú nínú eré. Ah, ẹ kó pe èṣù. eré òun jẹ torí nígbà wà yẹ kéré èṣù là bàbá sí ìrẹsù. eré òun jẹ eré ẹgbẹ́ òṣèré ọlọ́fààná. bàbá ọlọ́fààná ni wọ́n ní eré náà. ẹgbẹ́ wa náà ló ní. sáwọn náà kópa àwọn náà kópa ń bẹ̀ torí ẹ̀yìn àti ògún èṣù àtògún ni. <laughs> ọlọ́fààná nígbà náà àwọn ni bàbá tó ń sọ ìtàn fún ẹni tó fẹ́ jẹ ọba àwọn ni wọ́n máa mú wa pé tó ibi tá a dé lónìí o ire ni o ọ̀nà tí Ògún gbà ìlú rẹ̀ àwọn gan ni òǹpìtàn nínú eré òun. Eh, ìyún ni wípé eré tàn eré òun ọjà eré onítàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo kí ọ Akíntọ́lá Táíwò Olúfẹ́mi láti orílẹ̀-èdè Dubai làwọn ti ń wò wá lọ wọ́n kí bàbá wa jogun omi o wọ́n ní kọ́ lọ́wọ́ tó lékún eh, agbára yín. àdúpẹ́ àdúpẹ́. bàbá wa ẹ wá já wò eré onítàn ìtàn yorùbá orí ètò ìtàn yorùbá la wà yìí mm. gẹ́gẹ́ bí olùwádìí ìjìnlẹ̀ àti òpìtàn ipa wo ni eré ìtàn ń kó nínú iṣẹ́ yín. Ah, ẹ ṣeun ìbéèrè tó wù mí kẹ́ ẹ béèrè gan lẹ béèrè yìí ṣe rí tá a bá fẹ́ gbé eré kalẹ̀ gangan a gbọ́dọ̀ ronú ohun mẹ́ta pàtàkì pé kí ni yóò kọ́ wa kí là á jẹ lérè ńbẹ̀ a gbọ́dọ̀ rí i pé eré yẹn ó kọ́ wa ní ẹ̀kọ́ ó gbọ́dọ̀ jẹ́ eré tó múnú wa dùn hmm. àbí ọ̀rọ̀ mi ò yé yín bákan náà ó sì gbọ́dọ̀ pa wá lẹ́rìn kì í wá ṣe gbogbo eré náà ló lè pààyàn lẹ́rìn a lè rí nǹkan tó bà wá lẹ́rù eré tó wá jẹ́ atọ́nà fún àti bá aráàlú sọ̀rọ̀ ó wà láti tún ìjọba yẹ̀wò tó bá jẹ́ pé ìjọba kan bá ń ṣe tó kù díẹ̀ káàtó òṣèré ó wàá gbé eré kan jáde lákòókò yẹn tí ó máa sọ nípa tí wọ́n ń ṣe ìpé bó ṣe yẹ kó rí rèé kò yẹ kó rí báyìí àwọn náà sì máa gbọ́ tí wọ́n bá ti wo eré wa kíákíá wọn ó ṣe àtúnṣe bó ṣe ń bá ìjọba sọ̀rọ̀ ó ń bá àwọn olùjọ́sìn sọ̀rọ̀ bóyá pásítọ̀ ni o tàbí àlùfáà gbogbo wọn ni eré oníṣe tàbí eré orí ìtàgé ló ń tún ọ̀nà wọn ṣe a gbé eré kalẹ̀ láti tún ọ̀nà aráyé ṣe hmm. àti láti àwọn ọkàn tó ń dààmú ká fi ìsinmi fún wọn nígbà tí wọ́n bá wo eré ọkàn wọn ó sì balẹ̀ pé àṣé èmi náà ṣì ní ìrètí. Hmm. tó fún ẹ̀yin tẹ́ bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀ tún jáwọ́ àwọn tó ti darapọ̀ mọ́ wa ààrẹ bọ́ba gúwà almaruf yekin wọ́n kì í bàbá wa wọ́n ní ẹ kú iṣẹ́ o wọ́n kì í bàbá wa bákan náà ni káyọ̀dé túndé ògúnwándé àwọn ń wò wá láti orílẹ̀-èdè qatar ni wọ́n ti ń wò wá délé kàsálí àwọn náà wà pẹ̀lú wa bákan náà ni hasan ayọ̀fẹ́ abdulsalam àwọn náà wà pẹ̀lú wa bámbámbám àkànó kazeem ó wà pẹ̀lú wọn adébára muritala wọn wà pẹ̀lú wa àkànó kazeem bẹ́ẹ̀ ni johnson ogunrinlọ àwọn náà ń bẹ pẹ̀lú wa lórí ètò bàbá wa kí n tún padà síbi eré nínú sinimá kan ọmọ yín ibrahim satakọ ni ló ṣe é ó pè ní ah, èmi ni ah, sinimá náà mọ̀ mo fẹ́ràn sinimá náà pọ̀ dáadáa torí pé alágbára tààràtààrà ni ọlágbára kì í ṣe pé yọ ẹsẹ̀ máa lọ kó tó lè máa dẹ́ gbogbo tí ń dánwò ó hùwà bí ẹni pé kò sírú rẹ̀ bí ìpè mí ni ṣùgbọ́n ẹ̀yin lẹ wá sí àárọ̀ ni nígbà tẹ́ ń wá ránṣẹ́ pè yín pé kẹ́ ẹ wá bá oh, um, ìdá ìdá tápàjà rí i pé ẹ múra ẹ dámọ́ra bẹ́ẹ̀ ṣe ń bọ̀ igi wó sójú ọ̀nà ẹ pàṣẹ fún igi gísì dìde padà ẹ tún wọnú igbó lọ ìjíjà ẹ lọ bá àwọn ìyá lọ ṣèpàdé àmọ́ ńgbà tẹ́ wàá dọ́dọ́ ààrẹ ni gbogbo bẹ́ẹ̀ ṣe halẹ̀ bẹ́ẹ̀ ṣe halẹ̀ tó àlọ́ lékàlékà máa lọ bẹ́ẹ̀ bàbá rẹ̀ lẹ́ẹ̀ bá ń lo bẹ́ẹ̀ lẹ́ẹ̀ bá ń lo bẹ́ẹ̀ bàbá wa mọ ìdásílẹ̀ sẹ́gbà àrọ̀ ni tó lágbára tó bá wọn. ó dàbí ìbéèrè ìṣèwáyé torí pé àpò àwọn olólùfẹ́ mi náà ni wọ́n ń bínú hmm. ṣùgbọ́n ojú tí wọ́n fi wò ó ló yàtọ̀ hmm. nígbà tí a bá kọ́kọ́ wo àkọlé eré yẹn tá a pè ní èmi ni hmm. tẹ́nìkan bá ń fọwọ́ sọ̀yà pé èmi ni ó rántí pé ó ṣeé ṣe kẹ́nìkan tún ju òun lọ bẹ́ẹ̀ èèyàn bá wá jù ú lọ kò sí ẹnìkan tó tó ọlọ́run tó dá gbogbo wa ṣe mọ̀ pé ọ̀pọ̀lọ́ ó fi díẹ̀ ga ju àmùrín àmùrín náà tó fi díẹ̀ ga jùlẹ̀ lọ bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe jura lọ bàbá tápà lóró yìí pé kò sẹ́ni kankan tó lágbára tóun ẹ sì rí i pé agbára rẹ̀ pọ̀ lóòótọ́ ah, tó fi lè pàṣẹ fún àrọ̀ ní wípé ó yá rìn báyìí tó sì rìn bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n bágbára rẹ̀ ti tó ó jókòó ẹ bá mi wá oúnjẹ tí mo fẹ́ jẹ ẹ hmm. bá mi bomi sílé ìwẹ̀ mo fẹ́ wẹ̀ ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ pátápátá ó kúrò láyé èyí tó túmọ̀ sí pé ọlọ́run ju gbogbo wa lọ èmi máa ń kọ orin yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ta ló lágbára bí olùdáàyè ta ló lágbára bí olùdá ayé ohun ọ̀run ta ló lágbára bí odù tó dá màre kò sí o kò hmm. sẹ́ni tó lágbára tó ọlọ́run tó dá gbogbo wa ọlọ́run nìkan ni èmi ni. tó àwọn èèyàn tó tún ti ń kàn sí wa o délé kàsálí wọn lórílẹ̀‐èdè amẹ́ríkà ni làwọn ti ń kàn sí wa kasim àyàntán láti orílẹ̀‐èdè germany hmm. bákan náà ni adémọ́lá àyàndá àwọn náà ń kàn sí wa mohammed tọ́ a yusuf àwọn náà ń kí yín bàbá bákan náà ni adémọ́lá àyàndá òkè àti dárúkọ wọn wọ́n ń kí yín prince owólabí ṣẹ́gun àwọn náà ẹsẹ̀ godwin àwọn náà ẹsẹ̀ ń wò wá lọ́wọ́ òní bàbá wa tá a bá wá ń béèrè nígbà táyìn bẹ̀rẹ̀ eré ẹja wo gẹ́gẹ́ bí agbásàga nígbà ìbẹ̀rẹ̀ eré ńgbà náà a ìmúra yín aṣọ ọ̀lẹ̀ wa lẹ́wọ̀ torí pé mo wá bá yín lójijì ni bàbá wa inú oko mo ti wá bá yín ìní a rí i pé aṣọ ilẹ̀ wa lẹ́wọ̀ eré tẹ̀ ń ṣe ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ ń kọ́ wa àyàtọ̀ fún ẹ̀kọ́ ìhùwàsí gan ń wa ẹ wá wo eré lónìí àtẹ̀sírí pé yẹn ẹgbẹ́ òṣèré gan ẹ ti dágbó méjì gan bó o ní àná ṣe rí bó o lò ní ṣe rí níbo lọ la eré ń ẹ ṣeun ah, èyí tó kẹ́yìn yẹn gan-an ni pàtàkì pé ń bo ni hmm. ọ̀la eré ń lọ hmm. ṣe rí ọmọ tí ayé bí òun láyé ń pọ̀n ní ayé ìjọ mo rántí pé ní àwọn iléeṣẹ́ móhùnmáwòrán ìjọba ìjọba ya owó kan sí ọ̀tọ̀ tí wọ́n pè ní wọ́n fìyà fún ìdárayá hmm. tí à ń pè ní entertainment tó jẹ́ pé àwa òṣèré tá a bá ṣeré fún wọn wọn ó sanwó fún wa nígbà tó yá tá a bá débẹ̀ wọ́n á ń ṣe lè ṣọ̀fẹ́ hmm. díẹ̀díẹ̀ òṣèré bẹ̀rẹ̀ sí kú ó wá di pé kí òṣèré bẹ̀rẹ̀ sí wá fi òógùn ojú ẹ̀ kó fi máa ṣe eré tó bá wá mú owó ọwọ́ ara ẹ̀ tó bá fi ṣe eré ohun tí ó máa wò ni pé báwo ni mi ò ṣe ní ṣọ́ọ̀tì báwo ni n ó ṣe jèrè a wá máa wò pé n tó bá bá òde mu lòun fẹ́ ṣe kò ní ronú wípé eré di dandan kó kọ́ wa lẹ́kọ̀ọ́ mọ́ hmm. kí ni mo fi lè tajà mi ẹ sì rí i pé àwọn ọmọ tí ń bẹ lóde òní tí wọ́n ń wo sinimá gbogbo ohun tí wọ́n fẹ́ wò ni jálù jápọ̀ jáskọ́ọ̀tì eh. jábra ohun tí wọ́n ń wá nù òun náà ló kù tí àwọn ẹ rí i pé tẹ́ bá kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àgbà òṣèré lẹ̀ sábà rí lórí eré mọ́ hmm. nítorí pé àwọn nǹkan tó ń jáde lónìí kò bá ojú mu tó hmm. kò tẹ́ àwa àgbààgbà lọ́rùn àmọ́ àwa kọ́la ni owó táwọn ọmọ yìí fi ń gbé eré jáde débi tá a wí fún ọ pé bó ṣe lówó rẹ rèé ṣe wá rí ọjọ́ iwájú rẹ̀ ń bàbá wa Ògúndé kọ́lọ́run ó dẹlẹ̀ fún wọn. ó sọ fún wa nígbà náà pé gbogbo ń tẹ́ kẹ̀dẹ̀ ń ṣe yìí ó kẹ̀rẹ̀ máa tó àkókò kan tí àwọn capitalist máa jákìṣẹ́ ìmọ̀ yín lọ́wọ́ hmm. àfúráǹgbà náà n tá à ń ròǹgbà yẹn ni pé àkùkọ ńlá ò fẹ́ kí kékeré ó kọ. Hmm. wọ́n ní gbogbo eré tá à ṣe tá à tà síta pé kò lẹ́tọ̀ọ́ pé bí òṣèré kan tó bá lè gbìyànjú tó ya sinimá kan ó tó jẹ fún gbogbo ìgbésí ayé ẹ̀ hmm. ẹ wá wo lónìí béèyàn bá ya sinimá ọgọ́rùn-ún kò tó kan hmm. nítorí pé ojú ẹsẹ̀ tá a ti ń yà tán báyìí àti ti tà síta hmm. ẹni tá a tún tà fún òun ni ó tún fọ́ sọ̀yà pé òun ni ẹ tóun ni eré a ní ẹ̀tọ́ kankan lórí ẹ̀ mọ́ nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ gan. <laughs> fún ẹ̀yin tẹ́ bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa bàbá wa tí wọ́n ń gba ìtàn Yorùbá lálejò Èmilájà Abbas olùkọ́ àgbà àwọn náà ni bàbá wa Musiliu Daso Funjo tí gbogbo àmọ̀ sí jogun omi tá a tún máa ń pè ní èṣù àbáwá ìmọ̀ ọ̀mọ̀ dáko èṣù. àní jogun omi àbí àbí ọ̀mọ̀ dáko èṣù. òye wá sí jogun omi. <laughs> àbáwá ilé jogun omi àní ó jogun omi ilé jogun omi bàbá wa. àwọn ni wọ́n gbà mí lálejò nínú oko wọn mo ti wá bá wọn òṣèré ni bàbá wa wọ́n sì tún jẹ́ àgbẹ̀ tó ṣe pé ẹlẹ́ja ni kódà àwọn ẹja ńláńlá tí mo rí nínú oko bàbá ó yà mí lẹ́nu ẹ̀ tún jẹ́ kí n wọ àwọn tẹ́ẹ̀ ti darapọ̀ mọ́ wa akínbọ́lá kasim eh, kasim lẹ́kan wọ́n ní kínkín o láti orílẹ̀-èdè amẹ́ríkà nurudeen sulaimon láti orílẹ̀-èdè amẹ́ríkà bákan náà ni prince oh, owólabí ṣẹ́gun àwọn náà ní kínkín yín james emmanuel àwọn náà ní kínkín yín bákan náà ni nurudeen safari oṣòdì láti inú jersey lẹ́ amẹ́ríkà bákan náà ni james òkè mo ti pè aṣíwájú adéwálé mọ́rádéyọ̀ wọ́n ní kínkín yín bàbá o wọ́n ní kínkín yín bákan náà ni aláyọ̀ ìdòwú láti abidjan wọ́n ní kí n kíyín nurudeen safaidi oṣòdì àwọn náà ní kíyín new jersey ni wọ́n wà. ó dà bí wọ́n ṣe ń kí mi èmi náà kí gbogbo wọn pé wọn ó kéré oko délé. àṣẹ o. àmọ́ ní ìsinyìí gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè lẹ́ẹ̀kan nípa ibi tíṣẹ́ wa dé dúró. Hmm. tó bá jẹ́ pé àwa àgbà òṣèré yìí tá a bá ní olùrànlọ́wọ́ hmm. tó lè ràn wá lọ́wọ́ ni gbogbo àwọn ìtàn tí olùkọ́ àgbà máa ń sọ ohun pé báyìí ni Ògúnmọ́lá jẹ́ báyìí ni Ìbíkúnlé jẹ́ ó kún ọwọ́ gbogbo wa hmm. kò sí ní tó sọ pé ká má máa gbé jáde kó jẹ́ àtìrandíran wa tí wọ́n ó máa rí nǹkan kan bá. láwọn ìtàwọn baba ńlá wa káàkiri gbogbo òlu tẹ̀gbá ń bẹ́ńbẹ́ tàwórì ń bẹ́ńbẹ́ tìjẹ̀bú ń bẹ́ńbẹ́ tèkìtì ń bẹ́ńbẹ́ mo tiẹ̀ lọ sọ́dọ̀ bàbá mi ọwá òye ọba gbádébọ̀ ọba òkè nígbà mo débẹ̀ ìtàwọn ìtàn pọ̀lọ rẹpẹtẹ wọ́n pọ̀lọ rẹpẹtẹ mo kábíyèsí bàbá o bàbá wa ẹ̀mí ń fẹ́ òṣà ìlera fara hmm. gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà nídàálẹ̀ yìí náà kò sí nǹkan tó burú tí wọ́n bá kóra wọn jọ tí wọ́n wá pèsè owó ìrànlọ́wọ́ pé ó yá ẹ gbà ẹ má hmm. dúró dèjọba a ní n tá a lè ṣe ó kún lé hmm. yàtọ̀ sí àwọn nǹkan tí òwò ojú rí tá à ń rí lóde òní mo fi àkókò yìí mo fi bá wọn sọ̀rọ̀. a rí i pé bàbá wa ń sọ ẹja ẹja kí n là kó yé wa wọn nígbà táwọn bẹ̀rẹ̀ ìjọba ya owó kan sọ́tọ̀ fún ogba àwọn òṣèré ń gbà wọn tí wọ́n máa ń fún àwọn nígbà ó yá kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ rí ìgbà tẹ́mi olùkọ́ àgbà sọ pé mi ò ṣe ètò lórí rédíò mọ́ irú ẹ̀ nu o lónìí àwọn wọn tó fẹ́ máa gbà bá a bọ́mọ bá kọ́ṣẹ́ tá a sì yáṣẹ́ fọ́mọ bá a bá lè fún lówó orin iṣẹ́ àtúnwá ní mọ̀ jí nínú owó iṣẹ́ rẹ̀ á ṣe wàhálà lọ òní wòyí ìjẹta ni mo wà lọ́sọ̀gbọ̀ ń lọ káàkiri òní èkó ọ̀la èkìtì ìlọrin mo bá wà ńlọrin lọ́la ń ràwé ṣe gbogbo ẹ̀ iléeṣẹ́ rédíò kankan ìgbà wà náírà kọ́bọ̀ báyìí ìgbà lọ́wọ́ ẹnì kankan ẹ̀ tó wá máa dà wá láàmú ẹ lọ wá kíní wá ẹ lọ wá kíní wá áhà. Ah, ah, ah irú ẹ̀ nu o torí pé a wo àwọn èyìnbó lókè réréréréré bí wọ́n ṣe ń lo òkè ní wípé wọ́n ń sanwó ọpọlọ àwọn èèyàn ti wá àwọn èèyàn sanwó ọpọlọ ẹ worú àwọn bàbá wa yìí tí kì bá ṣe pé iṣẹ́ àgbẹ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi àárọ̀ wọn bẹ̀rẹ̀ kémi àti ẹ ká bàa lè ní ìgbádùn ká sì lè mọ̀ nípa àṣà wa ọ̀pọ̀lọpọ̀ òwe láàgbọ́ lẹ́nu àwọn bàbá wa yìí ọ̀pọ̀lọpọ̀ eré mi wọ́n ṣètò pé ìtàn ìláàfin mọ àrídájú nǹkan míì síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn ìjà ń ṣe ojúṣe wa fún wọn bí bàbá wa tá a bá ń bọ̀ bó lẹ́sẹ̀ wá di àgbẹ̀ ẹlẹ́ja. ẹ ń gbò ti di pé ayé di súnsún hmm. tí àwọn ọmọ wẹrẹ a máa àwa tiẹ̀ máa pè wọ́n ló kọ̀ọ̀kan bó tiẹ̀ pé kì í tẹ́ wọn lọ́rùn a máa pè wọ́n ní òjòdè ń dàgbẹ̀ tí wọ́n wá gba iṣẹ́ ọ̀hún mọ́ àwọn àgbààgbà lọ́wọ́ làwa wò ó pé àṣà ni ìjókòó ká máa wòra wa ràn a ti dá ọjà sílẹ̀ ta ní ọba wa náà àmọ́ hmm. ń bẹ tí ó lọ léèwé àti ń lọ mọ́ọ́mọ ìdí inú náà fi tún wò pé a gbọ́dọ̀ wáwọ̀ ọkọ̀ ká fi ṣe àdá hmm. ìdí tá a fi tún di àgbẹ̀nu àgbẹ̀ tá a tún ń wí ọ̀hún náà ń kọ́ ṣàròwò ṣe é hmm. ibà ń ṣe bó ti gbà ni tó a rí ìrànlọ́wọ́ ni látara àgbẹ̀ tá à ń wí náà kò sí tó ní ká má rí owó tá a tún máa fi ṣe eré tí àwọn aráyé ń fẹ́ hmm. ṣùgbọ́n àló nírànlọ́wọ́ kankan ọ̀pọ̀ ọgbà ní ìjọba máa kéde pé wọ́n fún àgbẹ̀ lówó wọ́n fún àgbẹ̀ lówó tá a bá ṣe ìwádìí ẹ̀ lọ́tún lọ́sì hmm, ọwọ́ àwọn olóṣèlú náà lówó ń bọ́ sí. ọwọ́ àwọn olóṣèlú. bẹ́ẹ̀ ni èyí tẹ́ tó wáá jóṣèré tẹ gbajúmọ̀ èmi rò pé irú tí wọn kíjọba mú gbọ́ pé ah, ẹ tó ń ṣeré eléyìí náà lẹ́tọ̀ máa fi wá nǹkan jẹ lẹ́fi máa bọ́ ọmọ ah. bọ́yàwó gbọ́ bùkátà yín. àwa gbajúmọ̀ ni ibi tí wọ́n bá ti ṣètò ìdìbò tí wọ́n ó ti da mẹ́fà pọ̀ mọ́ mẹ́rin tí ó fún wọn ní ọgbọ̀n àwa ò ní sí ńbẹ̀ àwọn tó wà ńbẹ̀ ni wọ́n máa kówó ńlé lọ́wọ́ hmm. àwọn ni. tó bàbá wa tó fọyín tẹ ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa bàbá wa tí wọ́n ń gba ìtàn yorùbá lálejò èmi kọ́ ni mò ń gbà wọ́n lálejò àmọ́ wọ́n ń gbà wá torí pé alágbèéká ni a máa ń fi ètò ṣe <laughs> mo sọ o mo ní alára ní tòun ọ̀tọ̀ iṣẹ́ tí ọlọ́run rán mi ni mò ń ṣe ọgbà àtinúdá iná ìlọ́sọ mi di olùkọ́ àgbà bàbá wa Musiliu Dasọfúnjó tí gbogbo èèyàn mọ̀ sí jogun omi tẹ̀mí máa ń pè ní èṣù láàlú ògiri òkò àwọn ni wọ́n ń gbà mí ní àlejò ọlọ́run níjà rẹ́ṣù. ẹ̀yin ah, eh, eh, àti ẹ̀ máa rẹ́ṣù kọ́lá máa fèṣù ṣe wá. ọlọ́run máa fèṣù ṣe wá. Ah, eh, obìnrin tá a gbé sílé èṣù ni hmm. àwọn nǹkan tá à ń lò bí ọ̀bẹ bí àdá bí èwo ni èṣèṣù ń bẹ hmm. ilé tá à ń gbé gangan èṣù ni àmọ́ kọ́lá máa fèṣù ṣe wá. bàbá wa tá a bá béèrè tàbá wo àwọn sinimá tẹ́ẹ̀ ti kópa nínú rẹ̀ ó ti tó bíi mélòó. Ah, ọbẹ̀ ò lè sọ iye látòǹtì rẹ rí hmm, hmm. ọbẹ̀ ò lè sọ iye látòǹtì rẹ rí hmm. nígbà tí à ń ṣeré ti tẹlifíṣàn tí a máa pè ní eré oníṣe fáwọn ilé móhùnmáwòrán àìmọye la ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tá à ń ṣe eré orí ìtàgé pé ká máa gbé káàkiri bẹ́ẹ̀ náà ni nígbà tí sinimá alágbá tá a mọ̀ lọ́ọ̀ wò nílé sinimá tó bẹ̀rẹ̀ náà bá a ti jọ ń ṣe náà nu hmm. nínú àwọn sinimá tí mo lè rántí nínú àwọn sinimá alágbàǹgbà náà àgbáàrin tí olóyè Jimoh Aliu ṣe ẹ kópa nù rẹ̀ àjọṣe ni mo ṣe bọ́lá tán ti bàbá wa Moses ọláìyá adéjúmọ̀ ah, ọlọ́run ó dẹlẹ̀ fẹ́ ni rẹ ọlọ́run kò dẹlẹ̀ fún hmm. àjọṣe ni bákan náà taxi driver adelof àjọṣe ni hmm. lísàbí agbòǹgbò àkàlà ti bàbá ògúngbè àjọṣe ni hmm. àjọṣe àyànmọ́ bàbá ògúndé ni àṣefúnfa létí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn àgbààgbà òṣèré hmm. kó tó wá di pé àwa bẹ̀rẹ̀ àwọn alágbéléwò yìí tá à ń ṣe yìí kò tiẹ̀ yín ò tiẹ̀ àlékà péye báyìí ni mo kí ọ abdulgelil ọláwálé bọlárìnwá láti india lọ́nlọ́ọ̀ ni àwọn tí ń wò wá bàbá wa fún àwa tá a bá ń wò mí bàbá wa ẹ bá mi fi òǹkà ẹ̀rọ yín ta tó àwọn ilé fẹ́ pè yín ẹ bá mi kọ́kọ́ fi òǹkà ẹ̀rọ yín ta. ẹ òǹkà ẹ̀rọ mi èmi ò mọ èyí tẹ́ ẹ fi kún tí fi di odidi. ẹ plus two three four. wọ́n ní plus two three four lọ́dọ̀ tí wọ́n ń bí eight zero mhm. three three three three two four two four five four five four one two one two òǹkẹ́rọ bàbá wa ní bóyá a fẹ́ kàn sí bàbá wa àwa tá a wà lọ́nà jíjìn ni o bóyá a fẹ́ dìde àtìlẹ́yìn yálà nípa iṣẹ́ àgbẹ̀ bàbá ni o bóyá nípa tiṣẹ́ eré ṣíṣe ni o bóyá a sì fẹ́ dìídì a fẹ́ ṣe àtìlẹ́yìn ńlá míì fún bàbá wa ẹ jẹ́ á pè torí wípé ara àwọn ògo wa nílẹ̀ Oòduà ní ara àwọn ògo wa nílẹ̀ Oòduà ní ìdí tí mo fi lọ káàkiri wípé ìmọ̀ mú àwọn bàbá yìí wá tó ṣe pé a sì mọ bá wọn sọ̀rọ̀ tá a bá fẹ́ rí wọn a lè pè wọ́n a rí i àsìkò tá a wà ayé ti lu jára plus two three four x zero three three two uh, plus two three four x zero three three two four five four one two bàbá wa mo kí lẹ́ẹ̀kan sí bàbá wa Musiliu Daso Funjo tí gbogbo wa mọ̀ sí jogun omi tá a bá ń béèrè sinimá tiyín gangan gbá ẹ ti ẹ̀ ṣe tiyín mélòó lẹ ti ṣe. gbàrà tí a bẹ̀rẹ̀ sinimá àgbéléwò mo ṣe sinimá kan gbà náà tí mo pè ní ìmúníkà nígbà tó mo wá wòye wípé tá a bá wo àwọn ará òkè òkun lọ́hùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tí kálukú yàn láàyò nínú iṣẹ́ sinimá hmm. àwọn kan ń kọ ìtàn ni hmm. àwọn kan ń tún ìtàn ṣe hmm. àwọn kan ń ya àwòrán àwọn kan ń jẹ́ òṣèré àwọn ò dá gbogbo ẹ̀ pọ̀ bíi tiwa tá a máa ní eh, written produced directed uh, by Hmm. ẹnìkan ṣoṣo ìgbà náà ni mo wá gbà yìí pé ká kúkú kọjú mọ́ èyí tí ó yé mi dáadáa ṣùgbọ́n à ń fún àwọn kọ ìtàn fún àwọn èèyàn dáadáa àìmọye ìtàn ni mo ti kọ fún àwọn ọmọ wa tí wọ́n ń ya sinimá ó sì tún kúnlé di bí mo ṣe ń sọ yìí ní ìkan òjọ̀kan lé àwọn sinimá bẹ́ẹ̀ ni. Hmm. tó bàbá wa ẹ kú àlejò wa lẹ́ẹ̀kan sí i fún èyí tẹ́ bá wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni o olólùfẹ́ yín Lájí Abbas gbogbo èèyàn mẹ̀ ní olùkọ́ àgbà ilé ní bàbá wa Musiliu Daṣọfúnjó tí gbogbo wa ń pè ní jogun omi tèmi ń pè ní èṣù ìlímọ̀ ń gbà lálejò torí náà ẹ tẹ̀ jẹ́ kí bàbá wo fi iṣẹ́ wọn bàbá wa Ṣàngó ni mí Ṣàngó ni mí bàbá olùkóso olùkóso eh. èṣù Ah. mo ní ọ̀dẹ̀yìn lẹ́yìn ògùn ọmọ pé ògùn èmi àti ẹjọ́ ń fàyàwó ni. kò ṣeé ṣe kí n ah. dẹ̀yìn. oṣù ah, dẹ̀yìn ìrìn iná sí ọ èmi ọ̀rá. gbogbo agbára tí gbogbo ẹ̀yin òòṣà ní èṣù náà lẹ̀ ń bẹ̀ ń ṣẹ́ sí gbogbo ẹ̀ńtẹ́ ẹ̀bà bẹ̀ ń ṣẹ́ ṣàngó roore o ah, eh, eh, eh, roore o mo ní padà lẹ́yìn rẹ o mo ní o padà mo ní o má gbà mo ah, ìtọ́ba gbà yìí fún ọ kò sí ní tó fi mi ah, ṣe o padà lẹ́yìn ògún ọ̀tá mi lògún padà ọ̀rẹ́ ni wà á lé yàrá wa padà mo lágbára jògún lọ. ọ̀dà dúró ọ̀dà dúró ọ̀lágbára jògún lọ ṣùgbọ́n bí èèyàn bá ṣe ṣàngó tó bá sá wọlé arọ ṣàngó ò tó bẹ́ẹ̀ kó dọ́dọ̀ rẹ̀ mọ́ o. èyí ti mú kótó délé arọ ṣàngó ò ní jà kó wọlé arọ o. èyí ti mú kótó wọlé arọ èyí mú kótó ìgbà tó bá délé arọ wọ̀ ni. bàbá wa lẹ́lẹ̀ ń wò ó kò bá wọn lójijì rí Musiliu Daso Funjo ni bàbá wa lẹ̀ ń wò ó bàbá wa tàbá wa ń béèrè ẹ jẹ́ ká jọ wá wò dáadáa a rí i pé láìpẹ́ yìí a rí i pé onígbódágbó méjì ẹ̀yin àgbà òṣèré ẹ lọ sápá kan àwọn ọ̀dọ́ wọn lọ sápá kan ṣèèṣe eléyìí ṣèèṣe pé àkóbá ńlá ni ó tún ṣe fún wa nípa eré eré sinimá àti eré àgbéléwò ni àti eré orí ìtàgé nígbà tí ó bá sẹ́yìn àgbàlagbà tẹ́ẹ̀tọ́ àwọn èèyàn sọ́nà mọ́. ẹ ṣeun kò sí ìpalára tí yóò ṣe ọ̀làjú ló dé ló fi rí bẹ́ẹ̀ hmm. kò sí ní tó burú tó bá jẹ́ pé àlàjú tó bó ṣe yẹ ni kí ẹgbẹ́ tí à ń pè ní ẹgbẹ́ òṣèré kó tó ogún kó tó ọgbọ̀n hmm. àmọ́ wá yẹ kí gbogbo wọn tún wà ní abẹ́ àkóso kan tí gbogbo wọn ó ti máa pàdé. táà ní pín yẹlẹyẹlẹ. Ah, a ta bá ń sọ̀rọ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire lónìí ẹgbẹ́ àkọ́kọ́ táwọn bàbá wa fi lélẹ̀ náà ní ANTP Association of Nigerian Theatre Art Practitioners lẹ́yìn ẹ̀ ni gbogbo àwọn ẹgbẹ́ tó ń ya láti ara rẹ̀ bàbá ń bímọ sí inú hmm. inú bàbá ò sì ní í dùn kọ́mọ tóun ó bí ó kú nípàdé gbogbo àwọn ẹgbẹ́ tó tara ANTP jáde wọ́n ó yè bẹ́ẹ̀ ni wọ́n ó yè hmm. wọ́n ó yè ṣùgbọ́n kọ́mọ náà má wàá sọ pé bó o ní bàbá òun ó gbégbá ń bo bàbá òun ó gbégbá ìyún ni ò ní í dá bọ́mọ bá sọ lẹ́nu yóò sọ àpò ìyàkọ́ o ìyún ni hmm. ká máa pera wa sákèésí àmọ́ gbogbo ọmọ tó tara ANTP jáde pátá àlọ́yè ń ti pèrègún wọn ó yè bẹ́ẹ̀. àṣẹ o àṣẹ o àṣẹ o tó o mo kí wa o àwa tá à ń wò mí nílé àwa tá à ń wò mí nílé bàbá wa Musiliu Dáṣọfúnjó tí gbogbo wa ń pè ní jogun omi àwọn ni wọ́n ń gbà wá ní àlejò. ẹ ṣeun olùkọ́ àgbà bí ẹ ti wá bá wa ní oko wa èmi nìkan kọ́ mò ń bẹ lóko àpọ̀ ń bì báyìí Alhaji Àyìnà àwọn ni alákòóso gbogbo wa ń bì báyìí à ń pè ọ̀gbẹ́ni kan ní olùgbénga fáṣínà àwọn náà wà ń bí bàbá táwọ wà ń bí pásítọ̀ wa ó wà ń bí bọ́lá àwà ń bí a pọ̀ tá à ń bẹ ní oko yìí a sì ń fọwọ́sowọ́pọ̀ orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Musiliu adáṣọ fúnjó jogun omi. jogun omi bàbá wa tá a bá ń béèrè ìjẹ́ láwọn ọmọ táyì náà ti kọ́ níṣẹ́ òṣèré ìbí tẹ́ ti kọ́ níṣẹ́ ní abẹ́ yín. ní àwọn tó kọ́ṣẹ́ lábẹ́ mi wọ́n pọ̀ dáadáa lónìí nínú ẹgbẹ́ tí a ní wọ́n dá sílẹ̀ ẹgbẹ́ tampa yẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí ọmọ abẹ́ mi ni ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún wọn nínú ẹgbẹ́ tampa ní ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí. kí lorúkọ tiwọn òun ni Ògúnkọ́lá Moses Ògúnkọ́lá hmm. ó wà níbẹ̀ àwọn ọmọ mi náà wá pọ̀ nínú àwọn òṣèré tí wọ́n ti di gbajúgbajà ní òde òní hmm. tó sì jẹ́ pé báyọ̀ òkórí wọn a máa fọ̀wọ̀ fún mi ní gbogbo ìgbà ni. Hmm. ẹ ṣé bàbá wa ẹ̀rì èmi a máa sọ o gbogbo nǹkan tá a bá ń ṣe o gbogbo nǹkan tá a bá ń ṣe à ń ṣe nítorí òní kọ́ à ń ṣe nítorí ọ̀la ni ìdí nìyí tá a fi gbé ìtàn Yorùbá kalẹ̀ ẹ sì já máa fi sọ fáwọn èèyàn o ẹ sì já máa sọ fáwọn èèyàn pé lórí Facebook a lọ sórí ìtàn Yorùbá lórí Facebook ní gbogbo ìgbà bá ṣe máa mú wá nìyí o yálà òṣèré ni o òpìtàn ni o òǹkọ̀wé ni o ọba ni o ìjòyè ni o ẹnikẹ́ni tó bá ti ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè èdè àti àṣà ilẹ̀ yorùbá pẹ̀lú ògbọ́lọ́hún a tún wá máa sọ ìtàn ní tààràtààrà lórí ìkànnì bàbá wa lẹ́ẹ̀kan sí i ìfẹ́ gẹ́gẹ́ bí àwọn tó ń wò wá àtàwọn tí ó tún máa wò wá lẹ́yìn ètò àwọn apá abolẹ̀ tilẹ̀ tún nídìí ìrànlọ́wọ́ àwọn èèyàn lẹ́ẹ̀kan sí kó tó àmọ́ tà tàrẹ. ẹ ṣeun a máa wí a sì mọ tẹnumọ́ náà ni a kò rọrùn kí ẹgbẹ́yìn ọ̀bá rẹ ní bálà ọ̀là kì í yá láì ṣe pé a ní onírànlọ́wọ́ iṣẹ́ yìí ó le díẹ̀ láti ṣe torí pé owó kékeré ò ṣe é hmm. tẹ́ bá sì rí àwọn ogun tá à ń kojú lónìí yìí tó yẹ kí ìjọba bá wa jà ló pọ̀ ńbẹ̀ ṣé ogun àwọn ajíṣẹ́ oníṣẹ́ tà hmm. la fẹ́ sọ ni àbí tèwo tó yẹ pé kó o tó ronú tiẹ̀ kó o tó gbé kalẹ̀ àwọn kan ti jókòó tí wọ́n ń retí pé kó sáà ti jáde tó bá ti bọ́ sí wọn lọ́wọ́ ìjọba gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ láti ṣẹ́gun àwọn wọ̀nyí àwọn èèyàn wa tó wà ní òkèèrè táwọn náà ń retí pé lọ́jọ́ kan yìí lé ní àbọ̀ ìsinmi oko kí wọ́n ó ràn wá lọ́wọ́ kí iṣẹ́ yìí kó má kú kí ọ̀rọ̀ ìtàn ìṣẹ̀dálẹ̀ wa kó má bàa parun hmm. kí èdè wa àti àṣà wa kó má bàa lọ oko gbàgbé torí pé òyìnbó ń lérí o hmm. wọ́n ní tó bá pẹ́ àwọn sì ń bọ̀ wá kọ́ wa ní èdè wa <laughs> tẹ́ ẹ bá sì rí lónìí kò sí ọmọ táyàrì tó lọ iléèwé tí wọ́n ní kí ló lọ ṣe tí ó sọ pé yorùbá lòun lọ ṣe hmm. wọ́n kà á sí èdè wo ìgbà tá a wà ń kékèké gan wọ́n tiẹ̀ máa sọ ni pé ká má fàràkúdà náà pe èdè wa hmm. èdè tí ò ni wọ́n pè hmm. tẹ́ bá wá wò Adébáyọ̀ Fálétí èdè Yorùbá la fi mọ̀ wọ́n mọ̀ Faransé ló ṣe ń léèwé o hmm. bàbá wa Professor Akínwùmí Ìṣọ̀lá èdè Yorùbá la mọ̀ wọ́n mọ̀ gòkè akínlábí yorùbá ni jimoh aliu yorùbá ni baba sala yorùbá ni hmm. oyin adéjọbí yorùbá ni hmm. kọ́lá ògúnmọ́lá yorùbá ni ògúngbè yorùbá ni hmm. gbogbo àwọn èèyàn yìí ni wọ́n ti làkùnlàkà nípasẹ̀ èdè yorùbá kí ló dé tá a fẹ́ kó kú ẹ má jẹ́ ó ẹ ràn wá lọ́wọ́ ká lè bàa gbé àṣà àtiṣe wa lárugẹ tó ẹ ṣé o ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi Musiliu Daṣọ Fúnjó tí wọ́n gbà mí ní àlejò ní orí oko wọn àgbà òṣèré ni bàbá ẹ túbọ̀ pẹ́ fún wa fẹ́ni fẹ́ni tó bá fẹ́ pe bàbá wa Musiliu Daṣọ Fúnjó òǹkẹ̀rọ tẹ́ fi pè wọ́n lẹ́yìn ètò òun náà ni plus two three four eh, eh, eh, eight zero three three two four five four one two ẹ pé bàbá wọn tẹ́bẹ́sì kàn sí mi Laji Abbas olùkọ́ àgbà òǹkà ẹ̀rọ dẹ́ẹ̀ fi kàn sí mi iná ní zero eight zero two three six eight seven four three two lẹ́ẹ̀kan sí zero eight zero ẹlẹ́fi plus two three four sí x zero two three six eight seven four three two ẹ lè kàn sí mi lórí facebook ẹ lè kàn sí mi lórí whatsapp pẹ̀lú òkèrán ẹ sì lè kàn sí mi lórí telegram láti máa gba àwọn fídíò àti ọ́díò gbogbo àwọn ètò bákan náà ni ẹ lè lọ pàdé mi lórí youtube pẹ̀lú títí ìgbà tá a tún máa pàdé mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa o muslim daṣọ fúnjó bàbá nínú ẹja tí ń bẹ lóko bàbá làwọn kan fi jẹ ẹ̀bà ká tó wá bẹ̀rẹ̀ ètò bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ ẹ torí pé tó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ yìí ni wípé ẹ mọ̀ mí nítorí ẹ kọ́kọ́ pè mí mo parí ètò lórí rédíò ilẹ̀ pè mí ńgbà náà lọ́hùn mo ní bàbá ọmọ yín mo jẹ́ o bẹ́ẹ̀ sí pé bàbá ọmọ yín pátápátá mo jẹ́ ẹ sì ń ṣe àtìlẹyìn fún iṣẹ́ ọpọlọ láì tí ì rí mi pé alájẹ Abbas inú mi dùn gan bó o ṣe ń sọ ìtàn inú mi máa ń dùn o tí n bá ń rí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni bàbá wa kọ́lá olóòtú irú ẹ̀ náà ni bàbá mi gbóyèga lawal bàbá mi nu irú ẹ̀ náà ni bàbá mi ti mọ wà lọ́dọ̀ àlọ́ àṣejù bàbá ojó bàbá mi tọ́lá ọgbọ́n ọbẹ̀ mi ò mú bọ́ nísun jẹ́ ah, ah. ọbẹ̀ ṣe alídìí kò mú ah, nísun òlídìí kò bí ó. wọn ò tiẹ̀ tí ì kéde lẹ ọbẹ̀ ò mú bọ́ nísun jẹ́ ọbẹ̀ mú iṣu sì tán. <laughs> <laughs> ìrẹ́fì ni bàbá òkè adú mi. mo dúpẹ́ lọ bákan náà ọ̀dọ̀ bàbá mi. olóòtú náà òjé ló ń pè jù ní ọmọ arẹ́tù ẹ̀bí òjò. orí pa àwọn bàbá yìí náà láfẹsẹ̀ lé bákan náà bàbá mi tí mo wà lọ́dọ̀ wọn Fẹ́mi Ògúnyẹmí Ológbùrú mo wá dúpẹ́ o lọ́wọ́ ọ̀gá mi aṣíwájú mi ọ̀túnba ọ̀túnba Dr. Sam Gbèsàbí mo mm, dúpẹ́ o mo dúpẹ́ o àwọn tí Yínká Ayéfẹ́lẹ́ ní Fresh FM nù èrú wà ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi torí gbogbo ibikíbi tí n bá lọ mo máa ń dúpẹ́ lóòót lóòótọ́ o ẹnìkan ò kọ́ mi níṣẹ́ yìí àmọ́ gbèsàbí ó fi ìwà síwájú ó fi di ọ̀gá mi nínú iṣẹ́ yìí lájì báyìí la ṣe ń ṣe báyìí ni kò ṣe gbà ó sì tún dúró tì mí títí di òní. ẹni ó bá dúró fún ni kẹ́rù ọkùnrin ni hmm, hmm. ọkùnrin ni hmm. kéèyàn ó gbé sàdánkátà fún ni. tó títí gbàdá tó máa pàdé o èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń kí wa lórúkọ bàbá wa Musiliu Daṣọ Fújó jogun omi pé ire o.